ifá ní ohun abínibí wọn kì í hù wọ́n tẹni ẹlẹ́ni ní yá wọn lára adé fún ìwọ̀dẹ̀rẹ̀ tí ń ṣalábàárìn ẹja hmm. tiwa màlàṣà tiwa níṣe tiwa ní èdè ilẹ̀ káàárọ̀ òjúre ẹ jẹ́ kí gbogbo wa jí gìrì ká gbé lárugẹ eléyìí mo fi kí n káàbọ̀ sórí ètò ìṣẹ̀ǹbáyé ètò tó ń kọ́ ọmọ láṣà ìṣe àti èdè ilẹ̀ káàárọ̀ òjúre nítorí ọ̀la àwọn ọmọ wa ẹlẹ́dùnmarè ìbàrẹ́lẹ́ni mo kí gbogbo ojú tó ń wò mí náà. ẹ ò kéjà gẹ́gẹ́ bí ìtàn méje ni àwọn olóyè àgbà àwòrò sùn àwọn náà nìwọ̀nyí ọ̀sọ́lọ̀ àsùn ẹ̀ lóbu àìnápọ́n gbẹ́nẹ àró àti lódùgbà ní bá dùn àwọn ẹ̀dá ah kàkà òyìnbá kàn mọ̀ àfi àwọn ẹranko wò lélẹ́yìí.